ṣe àmì. èrò máa wá èrò máa bọ̀ èrò máa wá èrò máa bọ̀ ilẹ̀ Yorùbá ń pariwo kí ló torí aya ìjọba délé pariwo kí ló torí aya kéré o kéré o mo kí ẹ̀yin ìyá wa mo kí ẹ̀yin bàbá wa o mo kí gbogbo ẹ̀yin ọ̀dọ́ ní ilẹ̀ Yorùbá nílẹ̀ káàró òjìrè wọ́n ní ká túyáyá wọ́n ní ká túyáyá jẹ wá gbé àwọn ìjọba adílé wa wọlé wọ́n ní kí atúyáyá kí atúyáyá pé ìjọba àwọn ìjọba adílé wa ó ti tó àkókò tí ó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ kí eku lè máa ké bí kí ẹyẹ lè máa ké ẹyẹ kí àwọn ọmọ ọ̀ràn aládé kí a lè máa èrò máa wá èrò máa bọ̀. wa o mo kí gbogbo ẹ̀yin ọ̀dọ́ ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ káàró òjìrì wọ́n ní ká túyáyá wọ́n ní ká túyáyá kí a jáde kí a wá gbé àwọn ìjọba adélé wa wọlé wọ́n ní kí a túyáyá kí a túyáyá pé ìjọba àwọn ìjọba adélé wa ó ti tó àkókò tí ó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ kí epo a tú ẹ̀yà kí a tú ẹ̀yà jáde kí a wá gbé àwọn ìjọba adílé wa wọlé kí eku lè máa ké bí eku kẹ́yẹ́ lè máa ké bí ẹyẹ kí àwa ọmọ ènìyàn ká lè máa fọ́mu bí ọmọ ènìyàn wọ́n ní ká tú ẹ̀yà ká tú ẹ̀yà jáde ìjọba adílé ń retí wa ìjọba àgbáyé ń retí wa kí a gbé ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn tí ń fi ayé ni wa lára kí a gbé ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn tí ń fi ayé ni wa tí ń ni wa lára àwọn tí wọ́n fi agídí mú wa sí àwọn tí wọ́n fi agídí ṣèjọba ní orí wa wọ́n ní kí a tú ẹ̀yà gbogbo wọn lè máa lọ létòlétò kí a máa ṣèjọba ara wa gẹ́gẹ́ bí ọmọ aládé kí a máa ṣèjọba ara wa gẹ́gẹ́ bí ọmọ oníbìníran kí a máa ṣèjọba ara wa gẹ́gẹ́ bí ọmọ ọkọ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá wọn ní kí a túyáyá kí a túyáyá kí a wá gbé àwọn ìjọba délé wa wọlé nílé lóko lájò lọkùnrin àti lóbìnrin wọn ní kí a fọwọ́sowọ́pọ̀ kí a ṣe kíni kí a wá gbé àwọn ìjọba délé wa wọlé nígbà tí ìpè náà bá dún wọn ní kí a jáde ni wọ́n ní kí gbogbo wa jáde kí a túyáyá kí a túyáyá kí a gbára lọ́wọ́ àwọn tí ń ṣe ayé ni wá lára kí a wa lọ́wọ́ àwọn ìjọba amúnisìn àwọn ìjọba Nàìjíríà kí a